kọ́láwò ìdúró gangan báyìí láàbọ̀sù àwo gbàgbọ́n ní bá sín ọjọ́ òkú ẹ̀ yẹ̀ ni ọ̀kan láwọn ọ̀yá sín ókè ókè ọ̀kàrẹ̀ ọ̀kan láwọn ó ti dàgbà yẹ̀kúyẹ̀kú orí ìgbà tó jẹ́ pé bí gbà ò gbọ́ àgbà kan ò gbọ́dọ̀ sọ̀kalẹ̀. ọ̀kan làwọn gbámúgbámú jìgìjìgì kí ló dé o tó burú jésù lọ ọ̀kan làwọn tó mì gbòòrò títì kí ló dé o tó burú jésù lọ sinimá èyí lè lálejò ọ̀kan làwọn làkọlé rẹ̀ corporate pictures, Seriki movie ọ̀gá gbà níbi ká ṣe sinimá ìṣẹ́jú ṣẹlọ ẹgbà bẹ́ẹ̀ o. Ah! Ah! ọ̀kan làwọn wọ́n ti bí ẹ wọn ti bí ẹ dá wọn ti bí pọ́nipọ́ni gbàgbọ́ bàbá báyìí dá o sọ fún mi pọ̀ nífẹ̀ẹ́ mi. ó sì kà ó là kà ó fọ́ ó ya pẹ́rẹ́gẹ́dẹ́ bí ìgbà mẹ́wọ̀n lọ́wọ́ ọ̀pálábá ọtí òyìnbó fọ́ nígbà sọ orí sọ ọ̀kan làwọn ń yàbọ̀ gbórógbódó bí ogun jàlú ọ̀kasà ogun mẹ́kùnrin kàkà àbájá ikú ni kì í ṣàrùn nǹkan ṣe wọn nínú ilé tó bá wọ̀. ẹ̀rù wà ń bẹ gan-an o in fact tabanika cost ẹ̀ lásán ó máa wọ fifty mila. fifty. ṣe bó sọ fún wa pé òun ní góòdì. báwo ni góòdì fifty m ṣe wá bọ́ta. ọ̀kan àwọn jọjọ bíi náà ta gbìtì sọ̀rọ̀ ẹ̀ ní kànákànná. abàtì alapa tó ń gbẹ́kú tíyetíye. asunkun símú bí kú pamọ́. yóò wá ní kúmọ́ ń bọ̀ ní kẹlẹ̀bẹ̀ ní ọlẹ́bọ̀lẹ́rù ọmọ sàsùn para. ọ̀kan làwọn kan tún lélẹ̀ tí wọ́n ń pè ní scar. ake bó o bá ṣà ò ní ṣàfihàn. a tó wípé ká ìwọ yìí ìka àgbà yìí ìjọba ṣe kò dàgbà nígbà lórí burúkú. o ti sọ. ògbójú olè. ọ̀kan làwọn wá di méjì ẹ̀rù ń bà kan. sinimá ti tún ọ̀kan làwọn. kí ló tó lọ́rùn jọ́hún tó ń ṣẹlẹ̀ nínú ilé ìfún ara àtà kí ló ń ṣe yín kí ló tẹ wá karamọ ẹ kòkòkò báyìí. a fẹ́ kọ́ mọ̀ wípé ọmọ incoming governor ni wá. ṣé wàá fẹ́ nà mí ni. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́. produced by bídèmí bangbóṣe. directed by farouk abisoye. starring gbẹ́jú ògúnmọ́lá. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́. pélé òdùlé. jamiu azeez. àní káyọ̀dé agbọ́lá. bídèmí bangbóṣe. ọláyẹmí jimoh yẹn kẹ́. mọ̀nsúrù mi juliet jato yọlá adékúnlé. fúnmi bankantoni abẹ́mi. lẹ́kàn ọlátúnjí. tóbi elégbèdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ́ làwọn tí ó kàwé. kọ́ làwọn kàwé. ìwé wo ló kà? mo kà á wẹ̀. àjọ ah, jọjọ nígbà tí ì nínú sinimá náà àgbàkọ́lé ẹ̀ ọ̀kan làwọn ó ti jáde àwòtúwò ní ẹgbà bẹ́ẹ̀. life rough life nínú relationship àfẹ́sọ́nà comedy galagaju fún mi awẹ́lẹ́wà iṣẹ́ ló ṣe corporate picture ṣeréke ìwọ́n fi ọ̀gá níbi àṣẹ sí ìgbà òfegè lélẹ́yìí o ọkọ̀ tá a fẹnu ròyìn ó ti jáde. òfegè ló fèrè fèrè náà fèrè jẹ̀gẹ̀. bí wọ́n ṣe ń ta ara wọn gbéra wọn rìn sọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ pé àfihàn òyìnbó kí wọ́n tó ṣègbéyàwó. ìtẹ̀lẹ̀ ló ń fẹ́ fún mi awẹ́lẹ́wà túùsù bèbọ̀ ọmọ yankí. àwọn fámìlì ìyàwó ti dé o ẹ kí wọn káàbọ̀. Jọ́ọ̀sì ọlọ́lọ́lẹ́ mi nìyẹn o. sẹ́yìn tí ọba fẹ́ bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ní one time time you're ó to tọ̀ síbẹ̀ ten thousand. wọ́n kóra àwọn jọ sínú sinimá yìí wọ́n da kọ́mẹ́dì bọ́lẹ̀ ẹ̀rí àríntàkìtì ní ìtìsí resistible lọ́ndọ́nà tó ń fi wọ́tàmẹ́lọ̀ nú ọbẹ̀ ewédú jẹ́ so local so funny kọ́mẹ́dì extravagance àní sinimá títí ìtàkùn àkọ́lé ẹ̀ ní òfegè another fantastic movie written and produced by Fúnmi Awẹ́lẹ́wà directed by Ṣẹ́gun Ògúngbè tàbí Fúnmi Awẹ́lẹ́wà ìbẹ́ni ẹ̀kí ni tẹ̀lẹ̀ bàbá ìdíje ìwà adégòkè lọ́ndọ́nà àgùdé ilẹ̀ tìjàtó kàmú state adamu network sisi quadri Henry Akufo Ṣẹ́gun Ògúngbè Ọlákẹ́mi Babátúndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú múfì yìí ta pàkọ́lé ẹ̀ ní ọ̀fẹ́gẹ̀. Kò tún wò ní ẹgbà bẹ́ẹ̀. Grab your copy now. Please, don't embarrass my family. Why would you say so? nǹkan tí ò tó okòwò kò ń jẹ àgbà níyà ṣé kò ju ọ̀rọ̀ tó sọ fún mi yẹn náà lọ kò ju e, gbogbo ìtàn yẹn náà ló ti pa ẹ́ kí ló wá lẹ́nu ẹ̀ ó máa nífẹ̀ẹ́ gan-an ni gbogbo nǹkan tó máa sọ ọ́lẹ̀ yóò máa lè kó máa bá mi lọ́kàn jẹ́ ó múrò ìfẹ́ tí mo ní sí ẹni ìfẹ́ yẹlé àti àdàbà ni ìfẹ́ arọ́ àti owó òun ni mo ní sí ẹ. Hmm. má gbàgbé kébì ni mo wá bá ẹ kì í ṣe kó bí wọ́n fi píkì ẹ̀ hàn mí o wọn ò fi fọ́tò ẹ̀ hàn mí pọ́ mọ yẹn rí o mọ bó ṣe máa ṣẹlẹ̀ yẹn hmm. kọ́ sẹ́ndì ẹ̀ sí whatsapp mi kí n wá yẹ̀wò kí n lóun dà hmm. èmi mo rí i tèmi fẹ́ so kò sóhun tó lè sọ tó lè yé mi lọ́kàn padà. Oh. Eh. ó yé mi mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi <laughs> àmọ́ olómi lè ò ní sọ pé igi á dá lóde lọ́la o. Hmm. kí n má lọ gbèrè ìtìjú ìwọ rẹ olówó hmm. ẹ̀gan ní ohun ó rẹwà hmm. ó tún kàwé ó tún gbajúmọ̀ oníṣẹ́ gidi lọ́wọ́. kí wàá ní tọmọ gbogbo eléyìí. olówó ló ń fólówó ẹgbẹ́ kan náà ló ń bára wọn ṣe. ní sùúrù èmi yé mi kóró yìí má lọ di ọ̀rọ̀. onífura àlejò ni ẹ <laughs> mo ti mọ irú àlejò tiẹ irú àlejò wọ báyìí ló bá sọ fún onílé kó pẹ̀lẹ́ o ti ń sọ pé o ti ń lọ nìyẹn má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. èmi àti ẹni nínú ọ̀rọ̀ yìí kò síbi kankan tó ń lọ torí kò síbi tèmi fúnra mi náà lọ àbáwọn obìnrin oníṣẹpẹ yẹn kọ àwọn obìnrin oníṣẹpẹ tí wọ́n kún ta láàrin èmi àti ìwọ fúnra rẹ sọ oore kan tó wà lára àṣẹpẹ igi sọ fún mi. àṣẹpẹ tó fi máa ń dáná. kí ló wá fẹ́ máa fi rẹ̀ gbé wọn fún ọ̀tọ̀ọ̀tọ̀ nìyí kò sí nǹkan tó ní lára tó ò ní àmọ́ nǹkan tí wọ́n ní tí ọgọ́rùn-ún obìnrin tí wọ́n bá kó wọn jọ gbogbo wọn lè má ní kó jẹ́ yọkan ṣo ló máa nínú wọn uh-uh. òun ló wà lára tiẹ̀. Uh-uh. kí ni. ìwọ fúnra rẹ sọ ọ. Hmm. mo rẹwà. ó nà wọ́n pa. mo níwà. ó bà wọ́n jẹ́. ó ṣe wọn gbálẹ̀. <laughs> ìbálẹ̀ wà lára ẹ̀ bó ṣe tó yìí tó dàgbà tó yìí tó dùn wò yìí tó dùn rí ìbálẹ̀ sì wà lára ẹ̀ ó nà wọ́n pa three direct wò ìgbàkigbà tí mo bá ti rántí pé ẹni tí mo fẹ́ fẹ́ ìbálẹ̀ wà lára ẹ kò sí nǹkan tó fẹ́ tìbí òde ṣe fún ẹ. Mm-hmm. Ah, ah. ní kí n máa sáré ní títì máa sá uh-uh. ní kí n má ṣiṣẹ́ mọ́ fódìdí oṣù mẹ́ta bẹ́ẹ̀ lè ṣe. ǹjẹ́ mo mọ́lẹ̀ kọ́kọ́ mi máa kó máa dirun bí kó máa kó máa dirun ẹ̀. máa tẹ́ lọ́rùn ní gbogbo nǹkan. lóòótọ́. má tún bí mi mọ́ mi tó ti sọ fún má sọ fẹ́ lọ́mẹ́ mọ́ èmi náà ní sọ fún yàn mi ní mi ní sọ fún yàn. kò béèrè károkò ìpèrè hmm. ó ní ìtòhùn lòun ìtì ìdè ẹ dákun tó lọ lọ́hùn tó bá jẹ́ bí ọ̀rọ̀ olóbìnrin dé ẹ̀yàn dá mi o. kí ló dé ah, tó lè tó yìí. ọmọ tó níyà onígun ẹ̀yìn. <laughs> ẹ̀yàn dá mi. bọ́ọ̀lù ṣe orí jàre. ìlú tí ò fẹ́ yẹlé tí ò fẹ́ dìyẹ irú ẹyẹ oníwàjí wọn níbẹ̀ obìnrin náà dẹ̀ ní wúlò tiwọn o. Ah. you are making sense. Mm-hmm. obìnrin tiẹ̀ ní wúlò ẹ̀ tó pọ̀ obìnrin tó burú wà obìnrin dáadáa wà téèyàn bá bá obìnrin dáadáa pàdé ó ah, gbọ́ ni wọ́n lẹ́nu tó rí obìnrin rere fẹ́ ó ṣe kí ni ó rí ojú rere ọlọ́run torí ọmọ tèmi fẹ́ fẹ́ gbogbo nǹkan tó dára lára obìnrin pátápátá ló wà lára ẹ̀ ó wá ní kinní kan tó jẹ́ pé tí n bá sọ fún yín ẹ̀ ò ní gbàgbọ́ ǹjẹ́ ẹ̀jẹ̀ gbà pé virgin nìyẹn tí mo yes i am serious virgin ni o ọlọ́run ẹtún mi ẹtún mi. tó o bá ṣubú <laughs> máa ní káwọn èèyàn wá gbé. kò ṣẹlẹ̀ ní ṣó mọ̀ pé bó ṣe sọ ìlẹ́mi náà ṣe sọ eh. ó ti ṣẹlẹ̀. rẹ́jì ní sẹ́ńtúrì yìí generation tá a wà yìí mi ò gbàṣẹ́. èmi náà gbàgbọ́ tẹ́lẹ̀ bó ṣe rí ni. a ní mi ò lè bílíìfù. alẹ́ mi ò alẹ́ mi kò bílíìfù tẹ́lẹ̀ bó ṣe rí ni. Ah, ẹ gbà mí ah, rẹ́jì ah. ní generation yìí. yóò ṣẹlẹ̀ èmi ò gbà. Thank you. ẹkún orí burúkú ló sùn ẹkún òṣùwò ló sì sùn bí sọ nǹkan tí mo sọ fún ẹ nǹkan tí mo sọ fún ẹ tún sọ fún mi náà ìgbà tó ṣòṣì tó ṣorí burúkú ẹ tẹ́lẹ̀yà ẹ tú sí mi lọ́wọ́ tẹ́sí ẹ tú sí mi lọ́wọ́ nǹkan tí mo sọ fún ẹ pé kò ṣe kúrò nínú ilé sọ fún mi náà mọ̀ gbọ́ ìwọ lórí burúkú yìí àti sùúrù ò lẹ́wàá àṣé kò sí ẹwà kankan lára ìṣúrú ó kò fara jọṣù ni ìwọ wèrè yìí ọjọ́ tí àgbà máa kú rèé ó sọ̀jọ́ ọjọ́ tí àgbà máa tẹ̀ rèé kó o ti kú kọ́ má rí ẹ mọ́ ó sọ̀jú ẹ̀tẹ́ tó fojú mi rí lọ́jọ́ lálẹ́ ọjọ́ wẹ́dì orí burúkú tó lóòdù òde ìwé ah. sọ fún dalẹ́ ọjọ́ wẹ́dì kémi àtẹ́yìn tó lájọṣepọ̀ torí vẹ́jì ni ẹ mú dẹ̀ gbà àṣé mo gọ̀ àṣé mi ò lọ́pọlọ àṣẹ títí ìgbàlájà lọ́nà ẹ̀kọ́ gbogbo ọ̀nà ló gbà bẹ́ẹ̀ tiẹ̀ kò ní dá fáwọn tó ní ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ kú ẹrù ẹ kúrò nínú ilé mi ò fẹ́ rí ẹ nínú ilé mọ́ ni mo sọ fún ẹ. kí ni. kò kò ṣẹ̀bi mi náà. ẹbí ta ni ẹbí mi ni ah, ẹbí mi jẹ ẹni tó tẹ̀mí tó tàn tí mo gbà ni ẹbí mi ni. mo ní gbìyànjú láti sọ mo fẹ́ sọ àmọ́ mo nífẹ̀ẹ́ ni ẹ̀rù bà mí láti sọ nítorí pé bí o fẹ́ pàdánù ẹ níjọ dáríjì mi ṣáà. wọ́n máa pàdánù ẹ̀ wọ́n máa pàdánù wọ fúnra rẹ̀ ìwọ lórí burúkú yìí ọmọ díẹ̀ ní ó ní ẹ̀ta lọ́wọ́ ó ń pe èṣù kó wá bẹ́ẹ̀ tayò ẹ̀ta tó wà lọ́wọ́ ẹ̀ ṣótú èṣù ṣu epo lá kò ní yẹ ẹ́ níwọ̀ mo ti gbà pé mo gọ̀ mo ti gbà pé orí mi ò pé mo ti gbà pé ọ̀dẹ̀ ni mí tó fi tàn mí títí títí ah. virgin yẹn mo ń pè é ní virgin inú ẹ̀ dùn mo sọ fún ẹ pé ìbálẹ̀ ẹ wà lára ẹ inú ẹ ń dùn mo sọ ẹ dẹni yì lójú àwọn èèyàn mi ìwọ fúnra rẹ dẹ̀ mọ̀ inú ẹ dẹ̀ tún dùn aṣọ ń tàn mí ni ó tó ẹ náà ó tó ẹ náà. ó finú wẹ́nu ni ó finú wẹ́nu ni pátápátá ó sì ta sí mi lára finú wẹ́nu ni. Oh. Ah, ah, ah, ayé mi ti bàjẹ́ kí ni mo wá ṣe níbí báwo ni mo ṣe débi ta ni yín ta ni yín báwo mo ṣe débi báyìí ẹ̀jẹ̀. anyway babe bó ṣe débi rèé ẹsẹ̀ ara ẹni ló fi rìn wọ́n dé to understand o ti yó báláwú nígbà tó máa wọlé. Eh, tí mo bá jọ ṣé mi àti ìjọ ládé ru eléyìí ìdájọ ládé òní ah! ẹ̀fẹ̀ fi alẹ́ ọjọ́ kan ẹ̀fẹ̀ fi báyé mi jẹ́ ah! Ah! ayé mi ti bàjẹ́. Oh, eh, babe calm down but o fuck up gan yeah o fuck up o sọ fún mi pé ọmọbìnrin yẹn ṣì wà ń bẹ̀ náà ìgbà tí mo kàn lóòdù ẹ tí mo fẹ́ wẹ̀ tí mo rí pé o ṣe pé lọ́mọbìnrin nǹkan tó yẹ kí n kanra mọ́ nìyẹn bó ṣe jíǹsì rẹ ó yẹ kó gbé mi gan lórí gbé ni because mo stress ara mi gan mo stress ara mi gan o. ẹgbà omi jẹ lójú mi ẹ̀dẹ̀ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ó kú ìyókọ́ náà mo fa iná náà lọ́wọ́. èmi kọ́ ló máa falẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹni kò falẹ̀ lọ́wọ́ kì í ṣèmi wo bí ó ṣe èmi náà o ó ṣe mí gan because gbogbo àkọrọ̀bá mi gbogbo ẹ̀ ló ti bó gbogbo ẹ̀ ah ó stress mi gan gbogbo kíní mi ti bó pátápátá. àwọn ọ̀rẹ́ mi. ọmọ gọ́à ni kò máa gbọ́n ah. sọ́n tó máa pa ọmọ yẹn fún mi ah. àgọ̀ yẹn ló máa padà pa eh. wọ́n ti bẹ́ẹ̀ lájọṣepọ̀ rí o dẹ̀ gbé yẹn sínú kò dẹ̀ sí ọjọ́ kan tó lè fi pè mí wípé ọkọ mi o hmm, sorry kò kàn tí ẹ ní ẹ̀gbọ́n mi o kí wọ́n á ní kí ló tó fi pè mí lẹ́gbọ́n mi kí kò ní mistake ni ah. sọ pé irú ọjọ́ ìrìn mi bá má bínú ah. toro ti fẹ́ sọ fún mi mi ni mi ò gbọ́ kó wá ní ẹ̀gbọ́n mi o wọ́n ṣèèṣì bá mi lájọṣepọ̀ ó sọ òun tọ̀ mí ni òun gọ̀ mí ni torí pé mo gọ̀ tó rí mi ò pé mo fẹ́ la ẹ̀ o ò jẹ́ kí n la ẹ̀ oníkò ìtàsíkò mo fẹ́ rún ẹ oníbàálẹ̀ wà kí n máa rún ẹ mo fẹ́ jì ẹ́ o ní àsìkò balẹ̀lò ìwà o ní mi lè jì ẹ́ mo fẹ́ la ẹ mo fẹ́ rún ẹ mo fẹ́ jì ẹ kò sí ìtò gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta. ìfẹ́ làjọ lò ní. ma ma pa ibo ṣe sọ fún ẹ yẹn kú ẹrú ẹ kó jáde nínú ilé mi. Ah. hello ma. hello ọkọ mi eh, eh, eh. ìyàwó ẹ̀ ni mo dédé rí lé ń sìn. ẹ rí ń lé ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe ń lè. ó ní ó ní ìwọ ló lé òun kúrò ńlé. ó lè mi ni mo lé òun kúrò ńlé. ó náà fi ìbínú lé òun kúrò ńlé ni. ó ní mo mo ṣe ìgbà tó ní mo lé òun kúrò ńlé pẹ̀lú ìbínú ṣe rí àpálára ẹ̀. no no no no no not at all. sójú ẹ̀ kan no ṣẹ́ẹ̀kẹ́ ẹ̀ tóbi sí èmi ò fọwọ́ kan o òun ní kẹ́ ẹ̀ bèè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe olórí burúkú ọmọ yẹn ní kẹ́ ẹ̀ bèè. Ah, má ṣe pé má ṣe pé. mo mi ò no no no máa mọ máa ṣe pé olórí burúkú ara ẹ̀ ní kẹ́ ẹ̀ bèèrè pé kí ló ṣe ó parọ́ fún èmi ó parọ́ fún èmi pé virgin lòun ẹ bèèrè lọ́wọ́ ẹ̀ láti bí ọdún méjì tèmi àtẹ̀tíjọ́ rìn kò sọ fún mi wípé òun ò kì í virgin mo dẹ̀ ó dẹ̀ tàn mí tàn mí tàn mí tàn mí títí tá a fi ṣe wẹ́ẹ̀dì tí mo fi ná gbogbo owó yẹn ó ní nǹkan tí wọ́n bá ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ah, ah, oh, oh, okay oh, oh kan okay this is what we going to do máa wá sílé so that we can get to talk and sort this out. ẹ má wá sílé mi o ẹ má mú wá síbí o mi nínú òun mi nínú ẹ̀yin náà àmọ́ màá filẹ̀kùn mú yín lọ́wọ́ màá dẹ̀ ní mi ò mọ̀ mọ̀. ó ní ó ní fẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi máa ní mistake ni àmọ́ máa filẹ̀kùn mọ́ yín lọ́wọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ máa rán tẹ́ máa fi kú ni kí lẹ fẹ́ máa mú ṣe lọ́dọ̀ mi ó ti bà ayé mi jẹ́ ọ̀rẹ́dì náà ó ti ó ti ó ti ó ti bà ayé mi jẹ́ mo ṣẹ̀ṣẹ̀ máa lọ bẹ̀rẹ̀ láti ibì kan ni ẹ wẹ kó lórí fò ẹ kó lórí fò fún mi jọ ẹ̀yin lẹ́ra gún fún mi ni kí ni gbogbo wèrè yẹn kí ló rọ̀ ṣì tó bá mi sọ kí n má kọ̀ ti fún àbúrò wọn bàjẹ́ ni. hello. ah mi mi ṣe kò mami mami mami kí ló sọ kí ló sọ. just just shush just shush your mouth. ah mo lẹ́ni kejì. ma. ṣé rírú ẹ̀gbin tó jẹ́ kó ta lé mi jẹ́jẹ́ mi ni mo jókòó sílé mi mi ò fọ́nrán mi tọrọ àbùkù can you just imagine wọ́n bí wọ́n ṣe drop call on me just because of you hey Dana look at you wọ́n lè látòkè délẹ̀ báwo lọ kò ṣe nílé ẹ jáde kúrò lé mo kó tún lọ you do not even look decent at all. rárá mo kójú kúrò lé ni mo kọ́ rọ́ṣì kúrò lé ni màmí èyí eh, mo kójú kúrò. are you sick? what is wrong with you? èmi dẹ̀ mo raise wọ́mọ̀ ẹ̀. no no no no kò fẹ́ jọ bẹ́ẹ̀ kò fẹ́ jọ bẹ́ẹ̀. no no no no how on earth would you lie to your husband? You told him that you were not deflowered. only for him to discover that you had been deflowered. Irú àwọn ọmọ wọ̀lá bí láyé òde òní. Òrìrì mi mo rí ẹ̀sẹ̀. Ẹ̀yin ó dàbí ló ti àná Are you mad? Are you mad? Wọ́n mi ò tẹ̀lé ayé because me ò fẹ́ wà láàfin láì mi let Let's see what you're going to do for me. You're going to get up now. Get up! mommy. Oh yeah, wèrè ni. ma ma bẹ jà o. now you're going to do me a favor. you pack your things. Oh. everything you brought in here ma jáde lọ i don't want to see. Mom, please now this is my sister where do you want her to go tẹ́ bá lé wọn kúrò. o ṣe mi o ṣe mi bá màá mi sọ̀rọ̀ má mi ẹ jọ. who is this ta ló oh. Ah. ah <laughs> mo ń sọ̀rọ̀ wọn náà gbin no no no Really? Are you still no. a virgin? Yes. Oh, sure. <gasps> Kò tí influence. No, no. No, no, no, no, no. Please, just be, be truthful. Be candid with me. She kò ṣe kò influenza. No. Ó ti mú No. Ó ti mú ẹ No, no, ma'am. <laughs> Jẹ́ kó rí ẹ once I'm talking, you keep short, okay? Yes. All right, Rani Keji. Ọ̀rẹ́ mi ò kí ń sọ ọmọ bẹ́ẹ̀ jọ torí ọlọ́ọ̀sá. Má ti bá yàbọ̀ ẹ́, mm. wàá rò pọ̀ ọ̀nà yàbọ̀ ẹ́ ni. Mm-hmm. Ah! Now, Rani Keji. Ma. Derek, you tie that up! I don't see anyone of you! Just get out! Oh. Ah, ah, ah. àwọn ẹni àtijọ́ Jerry. fúnjọ́ mẹ́ta. dúró kí ló wá ṣe ládùúgbò yìí <laughs> àbí a kì í rí ewu lọ́sàn-án. a kì í rí o ewu tó ka ewu mọ́sà ló jẹ́ kó jáde lọ́sàn-án ṣó dẹ̀ dà lẹ́yìn àìgbẹ́rù àìwẹ̀yìn lọ́pàlábà fi gbàgbé ìyẹ́ sílé ẹ̀dẹ̀ gbàgbé mi pátápátá ṣó yẹ kó jẹ yìí. àìrọ́rọ̀ sọ ìyàwó tó ní èkúté ilé jẹ́dẹ́ láì mọ̀ pé mọ́jídé ni ìyáálé rẹ̀ ń jẹ eh, ta ni o mọ̀ pé ìwọ ló mọ̀ọ́mọ̀ yẹra fún wa. ṣé nítorí nǹkan tá a ṣe fún ẹ àwa máa kàn fẹ́ láì lójú ni àṣẹ̀ṣẹ̀ wọn ló gbò ń jìyà o bó pẹ́ bóyá á tẹ̀ràn pa nǹkan tá a ṣe fún ẹ ó máa padà enjoy ẹ̀ fún ara ẹ̀ rìn. ọ̀rọ̀ di ọ̀rọ̀ ara wa o akúnbalẹ̀ èkúté ilé bẹ́ẹ̀ sì ni ajẹnifẹ́ni nìyí àfìgbà tẹ́yìn méjèèjì yìí tẹ́ kó bá mi lọ́nà wo. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo tí mo gbọ́ nípa yín báyìí ní ìlú kò tí ì ju bí ọjọ́ méjì mẹ́ta tí ẹ ṣègbéyàwó lẹ́sà yí léyàwó kúrò nílé kí ló ṣẹlẹ̀. tí o kò tí mo sọ fún ẹ nìyẹn mo ṣí laptop mi fún ẹ bẹ́ẹ̀ ẹ̀sìn orí ó yẹ̀ wò mo ní kó ṣiṣẹ́ lórí ẹ̀ ó lè sọ pé ó ti ń pe ẹni yẹn ṣé nígbà tó jókòó síbi yìí ń sìn ṣé bá mi sọ̀rọ̀ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo gbé fún ọ̀tọ̀ ni nǹkan tó bá mi fà kí ló kàn pẹ̀lú life tèmi mo ti move on pẹ̀lú ẹ̀ náà ó dẹ̀ tún wọ́n mi létí nǹkan tí mo ti gbàgbé tí mo ti kó lórí ẹ̀ it's not making sense. inú kò rí bẹ́ẹ̀ torí pé ẹjẹ́ ìgbọ̀n tó dà sí wa làwa náà ṣe ń béèrè ẹ kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ ẹ waste time ni na ọmọ ẹ waste time ni kò sí nǹkan tó fẹ́ tí mi ò kí ń ṣe fún láti ilẹ̀ ni wọ́n ti sọ fún mi ọ̀rọ̀ ṣẹṣẹ kò ṣe ṣẹṣẹ mi ò pàtì wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé tí máa máa fẹ́ yàwó sílé kí n má mind ò bá jọ ọmọ ten years ò bá jọ ọmọ twelve years ò bá jẹ thirty years tí n bá ti love ẹ̀ tó bá jẹ́ virgin ni mo lè tọ́jú ẹ̀ ohun tó sọ fún mi nìyẹn ah mo dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ mo dẹ̀ gbà bẹ́ẹ̀. <laughs> so <laughs> kí lẹ jọ ń sọ ṣe jọ ń sọ wúyẹwúyẹ. ọmọ jọ ń gist mà ní mami èmi àtọmọ yín jọ ń gist wo ọmọ she came. Did they get inside. okay mommy please call me back tẹ́ bá ti ṣetán mo fẹ́ rí àǹtí mi. ọmọ àpò aláyọ̀ títí tó tẹ̀lé inside mo rẹ́ Or what are you tani to say? And I would want you to listen attentively. Mufeko, light here, silly. While you're listening with your ears, I also want you to listen with your heart. So that we nǹkan tí bá ń sọ, a lè e Okay ma. Ó rántí Mama àgbà. Not rántí wọn dáadáa grandma. Good. Mama àgbà ló ní kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe mama, Màmá àgbà tó jẹ́ màmá mi, tí wọ́n tún tó bí màmá ìwọ gangan fúnra. ma? bẹ́ẹ̀ni. well it's rather unfortunate pé èmi ni mo ní láti ṣe nǹkan tí mò ń ṣe lónìí. Màámi, ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yé mi. Àbí, màámi kò yé mi, mi ò. Moreni Keji me. I wouldn't expect you to understand. But by the time I hand this over to you and you read every page, you'll get to understand everything clearly. Benny. <laughs> now, we yẹ kí n ti before now. But it's rather unfortunate that ìgbà màmá ẹ̀ I wasn't in the country. ó ní màmá àgbà hand over diary fún mi ògbà tí mo lé ẹ kúrò lé tí mo dẹ̀ wá ń pè pé kó padà wá tó sọ pé ò fẹ́ padà wá òun ló ṣe di pé a lè ṣe until now wọ́n dẹ̀ ní pé màmá ẹ̀ ní pé kí wọ́n hand over diary yìí fún ẹ so that you can read through kó lè understand gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá. ah you know what I, I just need you to take this from me. Uh, see, see, it, this is not time to cry. Eh? Ó ò gbọ́dọ̀ dàgbà tó yìí, kó má mọ̀ bó ṣe Take your time and read through everything we have in here. By the time tó bá my ka gbogbo ìtàn, ó máa yé of what happened. Tó ní kò tá ilé ayé yìí kò gùn lọ bí òréré mo lè ní kejì ṣáṣe yìí ó tán. ṣèbọ̀rọ̀ pọ̀ lẹ́nu ẹni bọ̀ àti gbọ́ òye lẹ́nu kò lè sọ ọ́ nísìnyí ó bá sunkúnsunkún wa dá ọ̀nà àtìlá lòkù ẹlẹ́dàá tó ṣì sẹ́mi láti pilẹ̀ kí má ṣe fẹsẹ̀ kọlẹ̀ o láyé bó bá kọ wájú sí ẹ kì í ṣàjọ wa kó tá o bó bá kẹ́yìn sí ẹ o àdá wálé ní kó tá. ilé ayé. bá mi kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mo fẹ́ máa jalè. olè àgbàgbé ìgboro ni wa o ṣùgbọ́n níbọn má jalè là wà ó lè bọ ọmọ ọjọ́ ọmọ ìyá mi. ìwọ náà wò báyìí àwaṣẹ àríṣẹ ó mọ. Omo àwọn nǹkan ìrìn oríṣiríṣi láti rìn náà kò padà àpadà mọ kókó mo fẹ́ máa jalè mo fẹ́ máa jalè àti mo fẹ́ máa jalè mo fẹ́ máa mo fẹ́ máa jalè mo fẹ́ máa gbébọn mi ò wá fẹ́ àwọn olè ó máa àwọn olè kéékèèké àwọn olè mo fẹ́ máa ja àwọn olè àwọn olè ńlá àti mo fẹ́ lórúkọ. tòótọ́ tòótọ́ ajé ká máa jalè n fẹ́ máa jalè n fẹ́ kájọ máa jalè ǹjẹ́ ọmọ kò yí sí láti sọ fọ́rẹ̀ o ọ n fẹ́ kémi àtẹjọ máa jalè ló jẹ́ kí n sọ fún ẹ kò dẹ́ ń ṣolè kékèké o àzìn olè ńlá olè ńlá mo dẹ̀ nígbàgbọ́ pé o lè dà mí Baba, nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo ṣàlàyé fún yín pé a fẹ́ máa gbégbèsè kan a fẹ́ máa rin àwọn ìrìn kan tí mo dẹ̀ sọ fún yín pé màá mú àwọn ọ̀rẹ́ mi wá so àwọn ọ̀rẹ́ mi yẹn ni mo mú wá yìí bí kẹsànú wa. Ah, àwọn eléyìí. ẹ kú jòkó sá ara sá. ẹ fẹ́ máa jálé onílé kẹ́ ẹ fi bo tiyín lẹ́yìn. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ kún wọn oníhun kẹ́ ẹ fi mọ́ tiyín. ah ẹ wo bàbá exactly ṣẹ́rí a fẹ́ gba tàwọn èèyàn ká fi kún tiwa kí gbogbo ẹ lè dòdìdí káwa rówó fi ṣayé ni. bẹ́ẹ̀ ni sir because ó ti ròyìn yín fún wa gan ó lẹ́yìn lè lè ṣe pẹ́yìn lè lè gbé wa tìrabàyè sir. bẹ́ẹ̀ ni ah. òwò àdá kì í padà mm-hmm. tọkọ ni yọkọ lẹ́nu kí n gbé yín tìrabàyè mm-hmm. n ó gbé yín débẹ̀ ah, ah. nítorí ìlú ògbóná tewétewé ìyẹ̀sì òróró tégbòtégbò atare kan ògbóná tòun tèpo ìmọ̀ tún ìmọ̀jọ ìmọ̀ ẹni ni ò ní dalẹ̀ adíáfú orò ńlá ọmọkùn yúnmúyúnmú wọn afẹrúbóbìnrin jìnnìjìnnì lọ́jọ́ tó ń ti kọ́lé ọ̀run bọ̀ wá sí kọ́lé ayé ó délé ayé tó ń fapá sí ó fẹsẹ̀ sí ẹ̀sẹ̀ méjì kó sẹ́yìn gbogbolù ó ní kẹ́yìn ó mọ́ lọ́ọ́rẹ́ kẹ́yìn ó sì mọ́ bọ́ọ́rẹ́. apá wọn ni wọ́n ní kì í kági oko apá àtẹ̀lẹsẹ̀ kan kì í kànà wọ́n pa lónìí wọ́n pa lọ́la ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà ẹ̀yin ò mọ lọ́ọ̀rẹ́ ẹ̀ sì mọ bọ́ọ̀rẹ́. àṣẹ àṣẹ. àyùn lọ àyùn bọ̀ ń lọ wọ́n yẹnu mm. àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà mm ẹ tẹ̀lé ìpẹ́ kọrin kése nítorí arápámo pàlà ọ̀rẹ́ sẹ̀ palẹ̀ àmọ̀ ọ̀fìrì gbìn ọ̀fìrì gbà ológbò dúdú èsè abirù gọ̀lọ̀gọ̀lọ̀ ó dórí ilé ó fẹjú kẹ́kẹ́kẹ́ màálù àjìn èyí tí ń dínà oore lẹ́ẹ̀bá ọ̀nà àwọn ìyá mi àgbàlagbà jẹ́ ní jẹ́bẹ̀ àwọn akáká nìka òkòkò nìka nìka nìka àjà eriwo jìwà wọ ṣọ́ọ̀bù táwọn ìwọ̀nyá wọ òru àwọn lakáká nìka òkòkò nìka nìka nìka àjà eriwo jìwọ awọ ṣọ́ọ̀bù táwọn ìwọ̀nyí awọ òru ẹ lọ wára yín ẹ pé méje nítorí iṣẹ́ ńlá kan bẹ lọ́wọ́ mi méje lọ̀kan ni wọ́n ń pè tẹ́ ẹ bá ti pé méje ìgbà náà ni iṣẹ́ yóò tó ṣe. seven. àtẹ̀yìnmọ́ àdètí ajá wọ́n mo ti tẹ́lẹ̀ pé ẹni tó ń fẹ́ yín it's not the right person I told you earlier but you won't listen etí ẹ ó ti di wàá mọ̀ sọ pé ibẹ̀ fẹ́ kú sí o fẹ́ ṣe everything sí can you see yourself now. àǹtí mi ohun tí ó ń ṣe ni lọ́gọ̀ ni òun àgbọ́n ah. torí ìfẹ́ tí mo ní sí ló jẹ́ kó fi rí bẹ́ẹ̀ yẹn. Ah, lover girl i can see <laughs> mo rí pé yẹn bíi lover girl. ẹ wá ti wò ó mo tẹ wọ́n fi tí máa mo fẹ́ wo ẹ tí bá yẹ mo fẹ́ kọ́ mo fẹ́ wò. mo jẹ́ kó ti wáyé ló ṣì lọ́wọ́ ń ṣá tó wọn àwọn ọ̀tí ló yẹ kó síbẹ̀ àwọn ló gbé lélẹ̀ fún one two three four sèta lẹ́yìn náà máa sáré délé. yes. smart boy. yes kí ló ṣe ilẹ̀ kí ló dé ta lẹ́yìn. bàbá farabalẹ̀ sórí àwọn ò bá tìjà wa. ẹ bá tẹ bá tìjà ibẹ fẹ́ kú ni kí ló ṣẹlẹ̀ ṣé mo sá fún yín tó ni ẹ tún ẹ ẹ láyà gẹ wá sábẹ̀ tó dàpọ̀ lórí burúkú ni à ń jà. ní sùúrù jẹ̀ǹjà ẹ. kìnìún tó pàdé ẹkùn awórawo ni sórí fíìmù tó display lẹ́ẹ̀kan yẹn ó ṣojú wa. so gbàtẹ́ wá rí fíìmù tí mo ṣe ń kọ́kọ́ wá ló ṣẹlẹ̀ rí ẹlẹ́fẹ́ ẹ fẹ́ lọ mọ́ ọlọ́pàá wa ni. ṣe sùúrù obìnrin ni wọn àná ẹni kò ṣe sùúrù ṣé ọmọ tó ń. ẹ kí ni nǹkan tẹ fẹ́ ẹ go straight to the point má waste time. èèyàn wa náà nìyẹn ṣé ọmọ tó ń jẹ pa. pa. ẹ pa mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. láfi ní kò ṣe sùúrù pé kò fara balẹ̀. ó ní láti wọnú ayé tán bọ̀bọ̀. àbí náà àwọn obìnrin làwọn àbí bá. ṣe sùúrù náà. kí ni nǹkan fẹ́ hàn gan. jẹ́ sọ̀rọ̀ bọ̀bọ̀. Hmm. gbogbo nǹkan tó sọ ló yé mi hmm. wọn sórí nílé ayé tá a bá lè kú ìpè là ń gbà nínú kọ́ńtì tàwa olówó dìyẹ lè yà ẹ̀ ń fapá jánu. <laughs> tó bá jẹ́ pé nìyẹn ti ya wèrè láàrin mi àti ẹ̀ ta ni o mọ̀ pé àjẹtúnjẹ ìyá ni. ọ̀gá ọ̀ ṣùgbọ́n àwọn ìgbìyànjú wo ni wọ́n náà ti gbà láti fi yí gbà padà. ìgbìyànjú nínú kọ́ńtì tàwa ah, ṣé gbìyànjú ló máa ń gbéyàn débẹ̀ ni ọlọ́run ló ń gbéyàn débẹ̀ ah tí bá ka ìgbìyànjú mi fún ẹ ẹ̀rù máa bà ẹ́ adìẹ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ẹ̀ ṣé orin má jẹ́ kí n tán ẹ̀ èmi náà kò ṣe pé ìyàwó mi tàbí iṣẹ́ káwọ̀ṣì tí mò ń ṣe yẹn ó tẹ́ mi lọ́rùn bọ́ nínú gbìyànjú pé káṣáàrí nǹkan jẹ wọn náà ló fi bá mi bí káwọ̀ṣì yẹn. kò burú ṣùgbọ́n kí lorúkọ ẹ. orúkọ mi hmm. tó bá fẹ́ mọ̀ kújọba lèmi ń jẹ́ àgbò tó láfa láàrùn tó dẹ̀ lòrò láfa torí ẹ̀ làwọn tèmi fi gbé mi bò tó àwòkọ́ ti gùn wọn ni kí n kúkú máa jẹ kúkú. <laughs> kò burú kò kúkú sí aláṣà tó ń ta ìgbókú oyin mọmọ ni gbogbo wọn ń tà tó pẹ́ bóyá wàá fira ẹ̀ hàn dáadáa. ọmọ kò ṣàkó asúbọ̀jù lè jù dáadáa. ó sì lọ tí mo jẹ ń jẹ ìrànlọ́gbà pẹ̀lú òní mi. kò wàhálà ó yẹ atúlọ̀ wò ó wò wá. kí ló ṣe ká. ọgbẹ́ni filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ ọ̀gbẹ́ni kó sọgbọdù fún mi ah, mi ò fi ọ béèrè láàárọ̀ kùtùtù mọ mi rẹ ó dà ìpò ní ta kò sáà sì sékè kó n bẹ ta kó n bẹ ó ti yẹ kó n bẹ ọ̀gbẹ́ni yẹ mọ omi ọkàn owó yá ẹ o Charlie. Ah ọ̀tá jẹ́ àṣẹ tí ẹ̀ ní kò gbọ́dọ̀ fọ́ o. ọgbọ́n ah, tí mo sọ o. ààrẹ ah, lẹ́yìn jẹ́ ẹni tó ti jẹ oríta ẹ̀ o tún fún. wàá kí ló ń ṣẹlẹ̀ ọmọ pẹ́ ẹ̀ ilé ti pẹ́ ní oríta. Ah, mo wà pẹ̀lú ẹ o olówó búkú láwọn gáìsì yẹn o eh. wọ́n ti gbàgbé wípé àtàrí rẹ ni túdì ẹ̀ ṣe òun ló fi fún òbúrọ̀ ṣẹ̀ sí tó bá jẹ́ pé òbúrọ̀ rẹ ni túdì ẹ̀ ṣe ni kò bá sùn ọjà tàrí lọ ọmọ sọpọ́ọ̀tù làwọn gáàsì yẹn rí o. ó ti yẹ mi gan tó ìbò ń sọ bí òye ló sọ bí ẹ̀nà ẹ̀gbọ́n wa pẹ̀lú ẹ̀ mi náà mo dá star. àwọn pẹ́ẹ́lú ọ ọmọ lè mi. ó yá. bẹ́ẹ̀ báyìí ó ti yẹ bọ̀yá mi àti máa sọ pé hmm. ẹ̀ ìrọ̀ ṣọ́rọ̀ tó yọ owó ni o. ọgbẹ́ni wa láyé yìí. Eh, ó ti yẹ àṣẹ. ó fọ́ kìlọ̀. Ah, mo ń bọ̀ orí ẹ̀ yíyá mo wà pẹ̀lú ẹ̀. owó àwọn òtẹ ni ọmọgbọ́n máa fi ṣe wá fi láfíà. ọlọ tí mo sára rí. mo ti mú sí mo ti mú sọ́wọ́ hmm. ẹ ó dà. àṣọ ọdọ yẹn máa súnmọ́ mi tán. ọmọ tó ti jẹ mí lẹ máa rùn tí mo ẹṣọ amúlẹ̀kọ́ sí ibi tí mo máa mú fún ẹ. má tiẹ̀ wọrí ah. ìyẹn ọ̀tọ̀ mo fẹ́ yẹ fún ọ̀rẹ́ mi olùlẹ́bùn kan tó wà lẹ́sìn lẹ́bùn yẹn sì lọ́wọ́ máa fi gbé tó wà lórí tó wà lórí fíìmù yẹn hmm. tó wà lórí lẹ́fù yẹn wọ̀nyá mi à wọ́n á dùn gan. Eh. ṣe àṣà. ṣé irú fíìmù wo nìyẹn ṣé actor àbí ìdáwọ́ ìmọ̀ actor. fíìmù tó lọ fà nù ibi ìjọba yẹn ni o. irọ́ ni. ọ̀kadà kára bá bá ẹ bọ́ ni o. Eh. ẹni tó náyà ló ṣàyàdí o so náyà ó láyà ó ti tán mo gbé aya mi mo gbáyà mo lọ́wọ́ rẹ̀ ti yà ó ti yà náà ní ẹ̀ tó bá ti jọ̀rọ̀ kọ́ ọ́ yìí. tó bá parí eh. ó dàda lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. egungun lèmi ẹ̀ dé òrìṣà lèmi ẹ̀yìn dà egungun lèmi ẹ̀ dé lèmi ẹ̀yìn dà ẹ̀yin légún láti ń yọná lẹ́nu ẹ̀yin òrìṣà láti ń bológo lẹ́rù bológì ní yín bá gàjà ojú rẹ̀ àtólé ojú rẹ̀ ẹ̀ǹdé mo pè yín o arínájà dé wẹ́rẹ́wẹ́rẹ́ eji alẹ́ ó dé kùtùkùtù bí eji òwúrọ̀. mo dé wàràwàrà méjì ìyálẹ̀ tá ewé etú ló ní ẹtú mi ṣe ìfà ló ní ẹfà mọ́ra bóbìnrin bá fojú kẹlà á fún láṣọ àfi kì í wọjà ìwò bálágẹmọ bá yọ ságbo agẹmọ adòrìṣà péwò tìgbàlẹ̀dé tìgbàlẹ̀dé ìgbà yìí lè gúngùn wá tìgbàlẹ̀dé tó bá wù mí máa dún bí ẹgún tó bá wù mí máa fọhùn bí òrìṣà àgbàlẹ̀ tó bá wù mí máa ṣe bí àbẹ̀ ní agbọ́n tá ìbínú dá máa dún ṣí o ṣí o ṣí o ṣọ̀gbọ́n ní kọ́lé náà yàmi òṣòro gbà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta kọ́lé orí agbe ní mútàgbé ń sunkún kánúgbò. orí àlùkò ní wú tó ṣàgbègbè kájù orí ilékelèké ní wú tí wú kòrókòró nínú oko ògbólógbó oṣù ní múyán ògbólógbó àgbàlagbà ní pìtàn ara ẹ̀ ògbólógbó eégún ní dútà hàn lábẹ́ aṣọ. orí ò ní balẹ̀ kó má yí nǹkan òkú àṣà ò ní balẹ̀ kó mọ́fó olúmọkò adoro adoro adorodoro òrìṣà lápá dẹ̀dẹ̀ ní kọ́lé tí wọ́n tán tí ń yọjú ẹ̀ sọ́run dòdòdóró adíáfó òyípolú tí ń ṣọmọ bíbí inú àgbọ́n mi règùn òyípolú wọn ò mọ dídá wá òyípolú wọn ò mọ títẹ ẹsẹ̀ òyípolú wọn ò mọ ọkọ ẹbọ ní ha epo lẹ fi ń ṣòro nílẹ̀ yìí èmi ò mọ̀ kán òṣòro ẹ̀wà bá mi tòrò yìí ṣe ẹja lẹ fi ń ṣòro nílẹ̀ yìí èmi ò mọ̀ kán òṣòro ẹ̀wà bá mi tòrò yìí ṣe omi lẹ fi ń ṣòro nílẹ̀ yìí èmi ò mọ̀ kán òṣòro ẹ̀wà bá mi tòrò yìí ṣe. ìwọ́kùwọ́ ni gúgúrú wá o ìfàkúfà lẹ́gbọ̀rọ̀ ń fà láà bá gbọ́ wùrùwù tá a gbọ́ wàràwà ẹnu ológì ní làgbẹ́kú lónìí àti di méje lọ́kàn tàdó bá gbàdó mi àdó arínúra wọn. ọkàrẹ ah, eh. nǹkan ò ní sí ọ èèwọ̀ nǹkan ò ní sẹ̀mí rẹ àyùnlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà bọ́kọ́ bá roko apadà wálé bàdà bá yẹnu apadà wálé àyùnlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu wọ́n lọ rí ẹ sì mọ bọ̀ rí ẹ ti di méje lọ́kàn lónìí ẹ gbọ́dọ̀ máa gbẹ́tọ̀ ẹnu yín dání kẹ́ ẹ gbọ́dọ̀ ara yín yẹ̀ wò ti ń lọ ẹ̀lú ẹ̀lú ìfádàre kékeré awo ẹ má bínú ẹ ní sùúrù ẹ ní sùúrù màá pè yín padà fún ara mi ẹ máa pè padà mo lọ́wọ́n àlejò ni mo fọ̀rùn mi làbẹ̀ yín ẹ dákun ẹ káàdì. Ahmed mo ń gbọ́ yín o ṣe rí àbẹ̀rẹ̀ tó ń wo ó ti fẹ́ gbẹ̀mí mi kí ló dé mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ah. èmi àti ẹtí fẹ́ránsì á ti máa lọ bí ọdún kan mo mọ ó ti mọ ohun tó yẹ kó mọ̀ lọ́dọ̀ mi mo ti mọ ohun tó yẹ kí mọ̀ lọ́dọ̀ bá pàdé ló ti mọ̀ yẹn fún ara yín iṣẹ́ ló jọ mí lójú pé o trust mi ah, ah. kí n tó wí kí n tó fọ̀ á ní kí n jẹ́ ká múlẹ̀ ká tó sọ á jẹ́ ká múlẹ̀ kódà tí bá rí pé mo ní pé kó jẹ́ ká hmm. a ní pé ó dìgbà tá a bá ṣèmùlẹ̀ yẹn sẹ́kọ̀ọ́ tó lè bí pé lóòótọ́ lóòótọ́ o mo máa fẹ́ òun ẹ ṣe mí níra tá a máa mu bí nǹkan because kò yé mi ohun mo ṣe mú wá sọ́dọ̀ yín pé da tí ó fẹ́ ka mulẹ̀ yá lọ sọ́dọ̀ bàbá mo ní bàbá tó lè bá wa ṣe tí mo ń pè pé ayédè ìbá sìn kẹ́ bá mi bá a sọ̀rọ̀ kẹ́ jẹ́ kó àbí. Ahmed hmm, ohun tó ń sọ pátá ló yé mi àti wípé ọ̀rọ̀ ló ń kómokómoro wá ẹkún báyìí òun ló ń bíkun hmm? bẹ́ẹ̀ ni ó gbọ́ mi dáadáa ṣé orí bóun náà ti wà yìí tá a bá ní kó sọ̀rọ̀ kó lanu kó sọ á rí òun wí á ní ìdí pàtàkì tó fi ń sọ pé dandan àfi kẹ́ ẹ múlẹ̀ ẹ̀yìn aya mi kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bàbá kárẹ̀ tó bá yẹ kí lóòótọ́ lóòótọ́ lò mẹ́ẹ̀dínlógún rẹ̀ ó yẹ kó mẹ́ẹ̀dínlógún yẹ kó jẹ́ ká múlẹ̀ because kò sí bíbí bẹ́ẹ̀ ká bá múlẹ̀ nítorí pé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù tó tiẹ̀ wá ń ta bàbá ó rẹ́dì láti gbọ́kọ èèyàn hmm. ṣẹ́rí àwọn onídìílá àtọlọ́yàn látọ́kọ́ méjèèjì wá sáyé hmm. wọ́n rẹ́dì láti gbọ́kọ èèyàn ẹ̀jẹ̀ hmm. wo mi ẹ ojú mi rí ìdí nìkan ni mo ní mi ò lọ́rùn ẹ jọ̀ọ́ tó wọlé bá mi sọ fún kó jẹ́ ká múlẹ̀ ṣe bó lọ́ọ̀gù mi ṣe bó lọ́ọ̀gù mi jẹ́ ká múlẹ̀. ẹ ṣe mo wá complain. ó eh, eh, dà ó dà ó dà ó dà níbi tẹ́ ẹ bá dé o, <laughs> ohun tí ò yí ọ ó pọ̀ ju èyí tó yí ọ bá ń sọ nípa ìfẹ́ inú báyìí ni ìfẹ́ wà mm-hmm. kò dìgbà tá a bá múlẹ̀ ká tó sọ pé a nífẹ̀ẹ́ ara wa wọ́n ní ẹni abámbárìn ẹ̀ má fura sí ẹni afurasí òun ló gba káyẹra bẹ́ẹ̀ ni sórí ìwọ Ahmed ìwọ ló máa fi ọgbọ́n ọkùnrin àtọgbọ́n àgbà ló máa fi fà mọ́ra sórí gbogbo ètò náà wí ó ní pọ́ìntì bẹ́ẹ̀ ni ó ní pọ́ìntì àti wípé kò ṣeé fi sára kù nígbà tẹ́wájú ń fẹ́ra tó jẹ́ kó yẹ bẹ̀wò tó jẹ́ kó ní múnú nítorí pé ẹ fẹ́ múlẹ̀ àti ṣáwó tó pọ̀n kìlọ̀kìlọ̀ ọbẹ̀ lójú ṣé wọ́n yín gan lè dúró ẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ẹlẹ́ran ara ni gbogbo wa nígbà tá a bá wá gbìyànjú tá a múlẹ̀ fún yín tán tí nǹkan wá ṣe bí nǹkan tọ́rọ̀ wá dàbí ọ̀rọ̀ tí nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan ọjọ́ tọmọdé bá múlẹ̀ ní mọ̀ hmm. kò sẹ́ni tó mọjọ́ tí yóò dalẹ̀ hmm. ẹni bá sì dalẹ̀ kẹ̀rí yóò bálẹ̀ lọ ni èmi ò bá gbà yín nímọ̀ràn ń pé kẹ́ ẹ má múlẹ̀ nítorí pé àti lè tẹ̀lé èèwọ̀ tó wà ńbẹ̀ ni o ṣọ̀rọ̀ mi yìí àmọ́ èmi ní ìgbàgbọ́ dáadáa wípé o mẹ́ẹ̀dì bó ti wà yìí he loves you very well ṣọ̀rọ̀ mi yẹ èmi ó sì máa bá yín ṣe àwọn nǹkan kan débi wípé kò ní lè sí wàhálà láàrin yín àti iṣẹ́ tiẹ̀ náà yóò máa lọ déédé ẹ lè mọ rówó fi tọ́jú ra yín dáadáa ó kárẹ̀ ìwọ náà fàmọ́ra fàmọ́ra ó kárẹ̀ ó kárẹ̀ kárí ọjà ọjà ẹ á tún mọ ah. sọ̀rọ̀ ah, ah. <laughs> méje méje seven in one méje lọ́kàn yóò dáa fún ọ. bàbá sọ ẹ̀yin náà tún gbóyìnbó. ọ ọ ẹ mọ̀ pé sẹ́wìn ni wà ní méje. ọ ní ṣìṣe ọ ní wálẹ̀ ọ ní yọjò omi ọ ní lowí ṣe hmm. ọ ní ṣánkú ọ̀ ní ráre ayé yóò máa dáa fún un àmọ́ wàá tójọ́ mẹ́ta. Ah, bàbá ẹ mọ̀ pé mi ò lè jìnnà sí yín hmm, hmm, má bínú àmọ́ ọ̀rọ̀ kan ni ó ń gbé mi nínú hmm. mo wá ní pé kí n tọ̀ yín wá pé kẹ́ ẹ là mí lọ́yẹ̀ lórí ẹ̀. mo ń gbọ́. ó tó bí ọjọ́ mélòó kan sìn tá a ti parí gbogbo ètò tẹ́ ẹ ṣe fún wa a dẹ̀ ti ń gbègbèsẹ̀ láti bẹ̀rẹ̀ operation wa. ẹ kárí akọni rèé o ah, ìwé èèyàn dẹ́yìn máa ń nífẹ̀ẹ́ sí rèé àmọ́ bàbá ẹ mọ̀ pé èmi ni ẹ̀gúngún lẹ́sẹ̀ bẹ́ẹ̀ni tí mo fi sáré wá tọ́ alábẹ̀yìn wá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi ni iṣẹ́ ìgangan mo wá wò pé mo ṣe wá dé mi tí mo bá wá wò pé mo fẹ́ dá túpa mo fẹ́ ṣe bí ọmọbìnrin mo fẹ́ dá jáde bàbá mo wá ní kí n tọ̀ yín wá hmm. ṣé mo ní àǹfààní láti dá jáde. <laughs> ọmọ ìyá ara rẹ ni méje lọ́kàn ìwọ ti dà pátápá àrà tí ń parẹ́ lájùbà o ti dégun ńlá tí ń yọná lẹ́nu à òrìṣà ńlá ni ó ti ń bológbò lẹ́rù bọ́ ọ ti wà ìtọ́ ọba tòkúta yòrò wò ó tó o bá hmm. tẹ gbọ̀nà aṣomiṣù hmm. iṣẹ́ méje lọ́kàn tí mo ṣe fún ọ ìwọ gangan náà ni méje bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ti wà yìí àǹfààní wà fún ọ láti dá jáde tọ́ sì mọ lọ́ọ̀rì tọ́ sì mọ bọ̀ọ̀rì bọ́ọ̀ ti wà yìí kọ́ bó bá wọ̀n ọ lè mú méjì nù wọn kó o fi rọra o lè mú mẹ́ta nù wọn kó o pọ̀n sẹ́yìn gbogbo agbára àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó kù ń bẹ lára àwọn nìkan ni bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o yan sọ́tún kó o yan sósì kó nílé lówó ká lè jò lẹ́rù kó wọn níbikíbi kò sí ọwọ́ baba ńlá babaláwo kan tó lè tẹ̀ ọ́ kò sọ́wọ́ oníṣègùn kíṣègùn kan tó lè mú ọ kò sọ́wọ́ agbófinró kankan tí ó tẹ̀ ọ́ hmm. nítorí bó ti wà yìí ọ ti dòdìdẹ̀ hmm. bẹ́ẹ̀ ni odò ayé rèé àpáta ayé ni ẹ̀ hmm. ìgbín òòṣà ni ẹ̀ ìkòkò kíkòkò tó bá gbójú tó de ìgbín òòṣà mọ́lẹ̀ yóò dàpáàdì bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀kàrẹ̀. bàbá mo dúpẹ́ ọ̀kàrẹ̀. n tẹ́ ń sọ fún mi sí ni pé mo lè dá jáde. dáadáa. mo lè ṣe nǹkan tó bá wù mí. gidi. tó bá wù mí mo lè ní kí gbogbo wọn kájọ lọ bóyá mo fẹ́ fi wọ́n hábì kan wù mí pé kankan bá mi díbì kan. tààràtà. bàbá mo kàn ti fi wọ́n ṣe gẹ́rẹ́ wù mí. bẹ́ẹ̀ni bàbá hmm. ẹ ṣe mo dúpẹ́ ọ̀kàrẹ̀ ah, ọ̀kàrẹ̀ mi ní wáyé tì. ọ̀kàrẹ̀ àṣẹ àṣẹ èmi fẹ́ kó o hmm. fẹ́lá ni hmm. kó o mọ̀ ṣe bí bàbá fẹ́lá ẹ̀yìn wá wò ó ẹ̀là lọ̀rọ̀ bàbá là ìbẹ́pẹ ò ṣeé jẹ lódidi àfi bá a bá là á ìwọ nìkan ló láǹfààní àti jáde láìsí àwọn ń bẹ ṣùgbọ́n àwọn ò láǹfààní àti jáde tí wo ò bá tẹ̀lé wọn lọ. kẹ́kẹ́kẹ́ ó là ń lu kọ́ṣọ́ gudugudu là ń lu àárọ̀ òrìṣà ẹnìkan kì í lu àjà kó fi kéde ìlú ó rẹ́kẹ́tẹ́ ó dorí agogo dẹ́ ikú òní wá pa àrùn òrí wá dè mọ́lẹ̀ àríṣẹ́gun là ń bọ̀ ní láṣẹ ọ̀bọ̀ àríṣà ọ̀dà yìí lọ ọ̀dà yìí bọ̀ méje lọ́kọ́. akékerì takotako akékerì tòrótòró ìgbẹ́gbẹ́jọ ẹkùn ọ̀rọ̀.

fásilẹ̀ àti dúpẹ́ nǹkan kan lè máa ṣe ìdádúró lókè báyìí. ẹnbọ̀ tó yẹ ká tún try láti lè ní bóyá bí capital sílẹ̀ in case tí a bá tẹ́lẹ̀ another business mi. ọ̀rẹ́ ni nǹkan tèmi náà rò nílé ìgbà for a very long time náà ti ń wò pé kátúkátú reinvest. but ọ̀rẹ́ dúró dúró ó mọ́tò kan trees wa. Atlantic. Oh, Dickman got lucky. ọmọ àfúlá pẹ̀lú wa kí. ó dàbí pé àwa làwọn boys àwọn àwa làwọn àwa làwọn mọ̀tẹ̀ tẹ̀. ó dàbí ẹni ṣe. ṣé mi fi eré sí báyìí. ẹ ẹ kò jẹ́ ká sì gbowó ti yí ẹ̀ torí pé kò ṣe é. ọba máa jẹ́ka irú aláàkì ọba máa jẹ́ka irú aláàkì ọba máa jẹ́ka irú aláàkì bóyá ó ti máa ti tẹ̀ mọ́ mọ́tò yìí ń tẹ̀lé. mọ́tò yìí máa yà. kí ló ń lò fún?

lẹ́nu ó wà lẹ́nu ó wà lẹ́nu ó wà lẹ́nu. ẹjọ ẹjọ ẹjọ. bàbá mi lórí burú. bàbá wa bí ẹ ṣé ó ń gbọ́ mi ṣé ó ń lọ etí ẹ níta ló ń jẹ́ ìrẹ́lẹ̀ sábà yìí ló ń jẹ lọ́kọ ni ṣé ti ń gbọ́. tẹ bá ṣe bí ọlọ́dún kò máa fọ́ orí ẹ̀dá nù. ẹni méje lọ́kọ. méje lọ́kọ méje méje méje lọ́kọ méje lọ́kọ. méje lọ́kọ méje lọ́kọ méje lọ́kọ méje lè kó. ọ̀pàdé mú ìwà ṣọ́ọ̀bù ló ràn wọ́n ni. <laughs> ikú gbèsè ni mí ọmọ àjẹjù ẹrù jẹjẹ ni mí tí mò ń dó ní iṣẹ́ ẹbí lẹ́gara ilẹ̀ mọ́gbẹ́ ẹlẹ́nìí. ẹni tó máa kú nínú yín máa pọ̀. <laughs> kú ládùúgbò yìí máa pọ̀ mo máa fi ẹ̀jẹ̀ pa títì ìlàró àwọn aládùúgbò yà máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣé títì ni àbárò. ò ń ṣeré o ò mẹ́ni tó wà wájú ẹ̀yìn ṣé o mọ iye ọ̀daràn tẹ́mi ti mú ọwọ́ gbà ẹ̀ lẹ́nu. officers fire. <laughs> obìnrin bí ọkùnrin torí pé wà ń bẹ̀. ẹ ti yín tẹ́fẹ́ yìn tán àbí ìwọ ọ̀rọ̀ èmi àti ẹ kò kí ń ṣe òní méje lọkọ. ó lọ wúwo. Ha! lílo ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrí wá ṣẹ́dẹ̀pọ̀ ìlú tí ń gbé nínú ibi kàlùkàlù alápò oore tọ́mọ aláyé pè lálápò kà ilé ọ̀dà mi ilé ọ̀dà mi àmọ́ díjọ́ kan lé Ah, ó díjọ́ kan lé ní officers call the ambulance kan wá gbé ọ́fíìsà Then yeah, let's move it. Kábíyèsí, mo rí pé ẹ̀yin tó ara ògùn ò le. Ṣé nítorí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú tó lè ń jà lọ́tún tó lè ń jà lọ́sì? Kábíyèsí, ẹ má gba àárẹ̀ ọkàn láyè. Ah, Àríkẹ́ ó kú àkíyèsí ó kú ọmọṣẹ́ nǹkan tá a ní kó wá lòrò ìbú ló wà akúnlẹ̀ asàpòkọ́ ànàró tán ọwọ́ ò tapò mọ́ ṣó o rí pé alábọ̀rùn ó ti wá fẹ́ dẹ̀ wá ẹ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí ṣé kò tó rò ni ah, ti fẹ́ sú kó ló dé bára lù bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ kó máa sọ olúwa ẹ̀ di kábíyèsí oníyẹ̀yẹ̀. kábíyèsí tó bá tó àsìkò àti iṣu ìdí àlà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi ń pàmò kòrò pẹ̀lẹ́ èmi mọ̀ pé bó pẹ́ bó yá ọlọ́run á mú wọn fún wa. bá mi. sọlá. kí ló ń sọ lẹ́nu yìí mélòó ni bíbá ẹ sí skul ẹ̀ tó wá sọ pé bóyá kí èmi má wàá kí ẹ mọ́ irú ọ̀rọ̀ wo nìyẹn ah, ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè mi ló ní kí n má jọ kí ni mo jókòó tì ẹ́ kí ni mo ń ṣe kí ni iṣẹ́ mi kí ni mo gbà. ẹ ṣeun màmí abódo eku kẹrẹbẹ tẹmí tó ń jó bẹ́ẹ̀nbẹ́ ṣe bẹ́ẹ̀ yín náà ló lómi létí ò jẹ́ kó dúró ìdùnnú mi ni láti máa rí yín lóòrèkóòrè àmọ́ mo ti fẹ́ parí ẹ̀kọ́ mi ẹ má máa wá gbogbo gbà mọ́ àwọn ọ̀rẹ́ mi fi mi ṣe yẹ̀yẹ́. Ah àjàjà eh? ṣoge àparò abàyà kelu oge ti bẹ̀rẹ̀ yẹn o final year student. <laughs> kò rí bẹ́ẹ̀ máa mi aládàá ló làṣẹ àárò ṣùgbọ́n ẹ fún mi lélẹ̀ nù. Thank you. Mo ti gbọ́ ni mi gbà o. Ọmọ ah, mi. Mo ti gbọ́ ìwọ ló mọ̀ mo ti gbọ́ wá lọ. <laughs> Ọlọ́rin. Ah, Ṣẹ́rí ibi a ti ń ṣe la ti ń jẹ ah, bẹ́ẹ̀ a ṣe fúnlẹ̀ la ṣe ń fọwọ́ sọlẹ̀ hmm. <laughs> ẹni gbẹ̀bọ̀ fẹ́ṣù ó dùnà kó kéré lẹ̀. ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù bẹ́ẹ̀ni ẹ̀ bá gbilẹ̀ ayọ̀ pìpì ọ̀nàrẹ́bù <laughs> ẹ̀ ṣe jẹ́ ká fi wàjà ṣá hmm. nítorí wàràwàrà làṣà ń gbé ọmọ ẹdì yẹ. ẹ jẹ́ àpèkìní ní kí á yẹ. bí alájà bábà kọjá. ìjà pẹ̀lẹ́ ò ní jà. bí àsábọ́ bínú. ó ní dandan kí gbogbo ọlọ́jà ò fọwọ́ gbọ́nú. bí àjọ bá wà mú epo. olùrànlọ́. akẹ́kẹ́ dé. tòró tòró. ẹ wọ àwọn kinní wọ̀nyí ẹ wọ àwọn ọ̀jẹ̀ tó ń pera wọn lólóṣèlú àjànàkú yóò gbẹ́kẹ̀lé fùrọ̀ omi àgbọn kí ni ó fi pa. kò sí. ẹ kówó òlu jẹ ẹ ṣe ẹ mọ̀ ẹ kó àwọn owó kàbìtì kàbìtì síbì kan àwọn mẹ̀kúnnù sì ń jìyà tó bá wá bí yín pátá ló wá bẹ̀ yín wò ẹ ní èmi méje lẹ́yọ kan èmi fúnra ara mi ogún àwọn ọmọlẹ́yìn mi ìjọ̀gbọ̀n ẹ̀yin ẹ̀yin ọ̀jẹ̀lúwọ̀ wọ̀nyí ẹ ráwọn mẹ̀kúnnù ẹ mọ̀ fi jẹ wọn ẹ kọ́wọ́ olúwa síbì kan bàbá bàbá méje lọkọ. ẹ̀yin lọ́rẹ̀. Ah! and let's be on the mix, baby. Màá fẹ́ kẹ́ ronú dáadáa, kẹ́ tó fèsì kankan. Torí tá ò bá rí wọlé ọ̀dẹ ọba, a kì í déédéé kù fìrì wọ̀yẹ̀wò ọba. Bàbá wa ṣe bẹ́ẹ̀, <laughs> wọ́n á jọ ni ní kóńpó lórí. Àlejò tó ń tọ́ka ilẹ̀ òòṣà. Ah, ah ajẹ́kù ti lọ́wọ́ nílé ni ó dẹ̀ dá yín lójú wípé ẹ ò mọ kankan pa nǹkan tó ṣẹlẹ̀ ẹ ò mọ kankan pa olè tó wá jàǹbí àti pé ìwọ mánéjà kí ni nǹkan tó mọ̀ gangan nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. mi ò mọ kankan pa ẹ o nǹkan tí mo kọ lè sọ ń pa ẹ ni pé àwọn olè yìí ti jalè tí wọ́n máa jà wọ́n ti lọ káà fún ara tó mọ̀ pé olè ti jà wá ariwo àwọn honourable star gbọ́ làá fún ara ṣe sáré jáde wọ́n dẹ̀ ti lọ ká tó mọ̀ pé olè ti jà ojú ìwọ yìí ojú ẹ̀ jojú olè mo fura sí ẹ ẹni tí ò lè ṣe ẹ̀fà tó ń gbìyànjú láti kó iṣu òjé <laughs> ó tọ́kọ́ lóko múra àwa náà mọ̀ pé ìtura amúnìjẹ́ ikùn wa o àmọ́ mo ṣe fura sí ẹ. ọgọlọpàá mi ò mọ nǹkan kan pa lóòótọ́ nígbà kan dé èmi ni mo sáàbù bí mo lọ sí sáàbù wọn tán mo padà síbi iṣẹ́ mi àfi ìgbà tí mánéjà tí wọ́n á sọ fún mi pé wọ́n rọ̀ wá. ah ah mánéjà bá wo nǹkan tó mọ̀ pẹ́ ni kò sọ. Ah. mánéjà haba ẹni jẹ́ fùkú lára ń fù mélòó ló ti sọ tẹ́ ẹ ti ń pọ̀rọ̀ mọ́ lẹ́nu ẹ fílẹ̀ ẹjọ́ sọ̀kan tó ní láti sọ. rárá o àkóbá lélẹ́yìí mánéjà bá wo. ah ẹjọ́ àṣẹkú báyìí làgbàlagbà ṣọ́ràn o ah. Mami. Mo rẹ́ ni kejì. Mami. Eh, oh. ah, ah. Báwo ni school? Ah, oh, oh, miss me. I <laughs> do. Eh, two hundred thousand naira. Oh. Mami. Mo rẹ́ ni kejì. Mami. Níbo ló ti rájú owó yìí? Mami. Eh? Mo ní cooperative kan tí mò ń ṣe ibẹ̀ ni mo ti ní mo nídìí owó díẹ̀ àmọ́ owó tí mo béèrè lọ́wọ́ wọn ó jù báyẹn lọ. Ah, really. yes wọ́n wá nìkan tó wà ńlẹ̀ nìyẹn ọ̀nà wá fún mi mo wá ní ọ̀dà ẹ jẹ́ kí n transfer ẹ̀ fún màmí ẹ mọ̀ pé ẹ̀yin náà lè bá mi tọ́jú mi láti jọ. Ọ̀rẹ́ni kejì. Màmí. Ọ̀rẹ́ni kejì. Màmí kò ṣe wàwọn kan má bínú sí mi o ò ní bínú sí mi o ìtara ọmọ ló ṣe mí ìtara ọmọ ni I just felt embarrassed báwo ló ṣe máa lọ sílùú ọkọ tó máa lọ disgrace mi níbẹ̀ hmm. I, I was so down mo ti wá lé e jáde tán kí tó realize pé I shouldn't have gone that far mo lè wá pé èpo kò padà ó sọ pé ò padà wá mọ́ ah, mo dẹ̀ ní in fact I had to conclude pé well òkùnkùn ṣọmọdé mọ́ ìwọ náà ti tójú bọ̀ ó dẹ̀ sì bẹ̀rẹ̀ sí ń ja ogun ayé náà nìyẹn but then two years after or two years down the line ah, mo bá dẹ̀ ń jáde bàtí màmá dọ́dọ̀ gate man ni mo rí pé ojú ọ̀pọ̀ mọ́ ah, mo wá ẹ títí títí tí mi ò rí ẹ aago etí mo máa ń pè mo pè títí títí kò lọ. bọ́ mi ò wá ní choice i had to conclude pé wọ́n àmúrò ẹ̀ náà kúkú ni kí n máa wulẹ̀ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ náà ni. Màámi, màámi ẹ má bínú, ẹ má bínú, ẹ mọ̀ pé mi ò ní òkè mi lẹ́yìn ọ̀run, ẹ̀yin náà ni mo ní. Ṣé wàá máa wo owó tí mo fẹ́ gbà ní ọ̀dọ̀ àwọn cooperative yẹn, ó ju owó yẹn lọ lóòótọ́. yes ó ju owó yẹn lọ but wọ́n ní nǹkan tí ó wà lẹ́ nìyẹn pé àwọn máa fún mi tó bá ti fún mi lówó yẹn báyìí mo máa sẹ́ǹdẹ̀ sí yín ẹ máa nídi nǹkan ẹ máa fẹ́ ra àpò mi ẹ máa fẹ́ sanwó school fees ẹ ẹ máa fẹ́ tọ́jú ara yín ẹ máa fẹ́ tọ́jú ọmọ mi ọlọ́run ṣe nǹkan tẹ́ torí ẹ̀ lé mi síta èso ẹ̀ náà lélẹ̀. ọlọ́run ṣe ó òun náà dẹ̀ wá jọ ọmọ dáadáa eh? Àti mi, thank you very much. But ti mí sí i gan. Ìgbà wo ni màá ráyè tí màá wá sílé yín wá kí n? Ah, ẹ máa gbọ́ ọmọ yín. Ok o, èmi náà mí zẹ̀. Àmọ́ nípa pé o fẹ́ wá sílé mi yìí, tó ti tásìkò, màá jẹ́ kó mọ̀. Kódà, màá mi gan máa wá, wọ́n tún máa mọ́ ọmọ wọn dání. I can't wait. abálélé kú afọlọ́kùn ń joyè ẹkún wa ń gorí ẹkún ṣé bá ṣe máa bá lọ rèé kí wọ́n má pa gbogbo wa run ẹjọ́ ibà wa gbẹ̀tọ́ wá fún wa. tí baálé ilé bá ránṣẹ́ sí ni tá a kọ̀ tá ò jẹ́ èèé ní pa ni màá ràn ẹ́ lọ́wọ́ iṣẹ́ kí ni mo gbà tí mi ò bá lè ràn ẹ́ lọ́wọ́ máa gbìjà ẹ̀ máa ràn ẹ́ lọ́wọ́ ìgídá kẹyẹfò. Um, kejì tí a bá bu ọba aládé àṣẹ tí a bá bu ọ̀ṣọ̀run àṣẹ ẹni tó bá wá kọ̀ tí ó bá ṣẹ̀ àgàdà ni wọ́n fi ń bẹ́ orí irú onítàn kí ni nǹkan tó ṣe ẹ́ kí ni kábíyèsí ṣe fún ẹ kí ló dé tó ń put ẹ̀mí ara ẹ sínú danger ṣó fẹ́ kó bá wa ni alágbára má mìíràn bàbá ò lẹ́ni nà of course. ah díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ it's getting too much. Ah. ọ̀pọ̀lọ́ ní tá a bá débi rù káfọ́ kúrò lórí ẹ̀ ah eh, eh, eh, kejì a lè kúrò lórí ẹ̀ kílódé ìfẹ́ kúrò lórí ẹ̀ káfó kí ni kílódé kí ló ṣẹlẹ̀ ó ṣe jẹ́ pé anytime tó bá ti bí ẹ lọ́rọ̀ yìí báyìí ó máa so gbé wa lọ báyìí ó máa gbé wa lọ báyìí kí ló tó ṣe lè sọ fún wa gangan nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí why ah ó dẹ̀ ní ká máa fò ká máa fò ṣó jẹ́ gẹ́gẹ́ bí igi afẹ́fẹ́ òní. ó sùn mí. ah <sighs> so ẹ fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀. a fẹ́ mọ̀. yes. méje lọ́kọ́. Seven seven is ìwà. Ah, ta ni ẹ́? Ó pè mí títí, ó tún porúkọ bàbá mi. Ẹ ní sùn yẹn má bínú, ṣé ẹ mọ̀ rí? Mo mọ̀ rí. Bàbá ti fẹ́ tọrọ owó bọ́yẹ máa ń ṣe ni. Ìbàjẹ́ lílé yìí. Ah, tọ́mú ẹ̀ rí ẹja lọ́jà yìí. wọlé gbèsè máa yí bẹ́rù wọlé sẹ́mi àti ń dẹ́rù kó lé ní. tó bá fẹ́ bojú mi jẹ màá bojú ẹ̀ jẹ gan. ẹni tí ò lóyún tí ò bímọ àwa fi sílẹ̀ kó travel out. lẹ́nu kúrò ń bẹ̀ ẹjọ́ máa gbé oyún yẹn ni. kí ló ṣe tó wàá dá màtí báyìí ipa ò rajà ipa ò tánà àti mo yọ. o ò lè fẹ́ ọmọbìnrin yẹn o ò lè fẹ́ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá. she is just fifteen. ó dáràn ẹgbàá mi kan ti ṣe mí. ọmọ tí ó débi pé ọyọ wíìgì gan kúrò lórí sáárọ̀ rà má dànù owó bá dànù ẹ̀mí ọmọ wọ́ọ̀rọ̀ ni. IBM FM failed it wasn't successful madam àtọkọ òun dùn Elisa ìwọ náà kò kù díẹ̀ ah, ó ti kọ́ ọmọ kékeré bọ̀. ṣé yẹn náà jọdá ni ni lọ́nà ò bá kú òun ẹ̀jọ́ kò jẹ́ kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe. ilé ìkọ́ to tọ́ ilé ìkọ́ kan ló yẹ kó gbélé fún ẹ tó ti rìn tó ti ṣe gbogbo ẹsẹ̀ ló ti wú yìí. àwa táwa nù ilé mọ̀ àtàṣírí ẹ̀ sí gbogbo aráyé. èṣù kì í pẹ́ kó tó lóyàn ọlọ́run tó tóbi bàbá dáadáa ni ó ráyé báyìí. Mọ́yọ̀sọ́lá jẹ́ ẹni tó máa ń ṣoore fúnni tí kì í sì rìgùn ọ̀rẹ́ bí ọmọ ìyá ló jẹ́ sí mi. Why do you always find fault in everything I do? And why do you always nag and act stupid all the time too? Mo gbọ́ yẹ́. Mi ò ṣe bẹ́ẹ̀, mo ń rìn rádaràda. You are just a cute empty vessel. mi ní kọ̀kọ́ ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ṣé nígbà tó bá ti pé tí ọmọ bóyá ìyọ̀ kan dáná nǹkan mọ̀ nìyẹn. pàápàá nídìílé wa ọmọ kọ̀ọ̀kan lóníkálukú ń bí. big mummy fún mi ní headache. ẹyọ kan tó máa ìbojúlé nìyí a máa gbọ́dọ̀ fojú sunkún ẹ àbó mọ ni. ọ̀rùn ọba kó tún gbọ́dọ̀ máa bẹ èèyàn lásán. mo sọ kéré kẹ́kẹ́ mo tilẹ̀kùn gbọ̀ngbọ̀n síbẹ̀síbẹ̀ náà afẹ́fẹ́ gbé ọmọ awodé tẹ́ bẹ́ẹ̀ ni o ibi gbogbo ló gba lágbára ọmọ ọ̀lẹ́nìkan láàyè ò gbà ẹ̀gbọ́n mi ti pa mi. tó o bá sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ̀rọ̀ nínú ìpàdé ẹlẹ́jú. wọ́n sábà tó lè ṣe é. náà lélẹ̀ yìí. wàhálà mi ti bá o mo jẹ́ ìsọ̀kan fún ẹ kó máa yí ẹ tí bó bá jẹ́bọ̀ àjẹgbé ni o tákàlà bá jẹ́bọ̀ àjẹgbé mi ni torí àjẹgbé mi ni ti kalokalo ìwọ ti gbọ́ mi tí ọmọ àjáyé ti ń gbójúgbójú tó pọ̀ màjọ òun jẹ́rí ni. ó ṣèwọ̀ ó tó bẹ́ẹ̀ ẹrù ọkọ iṣẹ́ ọlọ́kátà wọ́n bí ẹ̀dá ó tó bẹ́ẹ̀ ó lé mi ẹ̀. ẹ̀sọ̀ ṣe ìpàtẹ́pà ọ̀gbẹ̀rì ṣẹ́fẹ́ pọ̀ máa bẹ́ẹ̀ ni. ṣe mí lóore jọ̀ọ́ pa mí. ṣèyí náà lọ́wọ́ ẹ̀dẹ̀wò láìlà ìlà wò láìlà ìlà wò láti ṣọlá kì. tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó wá gbé ojúde lẹ́ bá. ṣoṣo ti kọ́ ni. kọjá èkó ó sì máa kú. ọsùn náà kábà o báyọ̀ kéjẹ̀ mi wù kíkí ló ló ṣọmọ ẹ̀gbọ́n mi. òun agbálago ṣiṣẹ́ nìyẹn. agbálago bóyá aago eléyìí bóyá ó ti kú torí kò tiẹ̀ yé mi mọ́. bí ẹ bá lè bèrè ọlọ́run bí ẹ bá bèrè ọlọ́run èmi lu àbúrò yín. mo ti sọ pé tó wọn rí ẹ báyìí oòrùn pàtọ́ náà kí ló fẹ́ parẹ́ fún pàtọ́ náà ti dẹ̀ lóhùn tẹ wá sọ pé èèyàn ní nẹ́sẹ̀ mi ọ̀gá ni ọ̀gbọ́n ò nẹ́sẹ̀ mi mọ́nu mi o ẹni tó lọ gba sẹ́lu èbò gan tó yẹ pé wọ́n ní ọmọ fasẹ́ lójú méjèèjì kọ́ fasẹ́ tó ga. tó lè tún yẹn. nígbà tá a ní kẹ́ ẹ sọ fọ́kọ rẹ̀ kọ́ wa bá a gbé iye ẹbọ kára ọmọ ilé ìyá ẹ ló níwèrè mẹ́sìn ẹ gbọ́dọ̀ yọ wèrè tó wà nú ẹ̀sìn rẹ̀ kó ni. mi ò lè gbà kọ́ ni kí n wá ṣe ẹbọ tó bá tiẹ̀ sọ fún mi ò lè gbà ni. kọ́ọ̀pù tó wọ yìí ìyá ó wúwo gbàngbàngbà lórí. bẹ́ẹ̀ ni. láìláì láì lọ́wọ́ àìlè kò ní. má jẹ́ wọn ló máa jẹ mí lọ náà má gbé bá mi. jọ̀wọ́ dákun má mi dá mi torí pé mo mọ̀ pé wọ́n lọ́ba tó láṣẹ lórí. let's be on the mix, baby lọ rere o adé adé adé adé sí i láti dé adé adé adé adé sí i lọ adé adé adé adé èmi làgbàdà pààrà ti ń para rẹ̀ lájúbà ẹ̀sán fún gbogbo ti kọ́ júbà o júbà júbà òyà júbà ewúro júbà kò sá o ìyá ìlú dèrè èmi lẹ́gùn láti yọ wọn lẹ́nu wo mo fi wọn làkàlàkà débi wọn yẹ jẹ lẹ́nu wo. tí bá tí bá gbogbo ọ̀nà aṣọ ìnẹjẹ lẹ́nu wo. méje lọ́kọ̀ lọ́rùn sí lọ́rùn sí lọ́rùn. ìkòkò tó bá lọ dé pín oṣà mọ́lẹ̀ o ìyẹn á dà pàjì. akékèrè takotako akékèrè torotoro ìgbẹ́gbẹ́jú ẹkùn oró ìgbẹ́gbẹ́jú ẹkùn oró. akékèrè takotako akékèrè torotoro ìgbẹ́gbẹ́jú ẹkùn oró.